ẹ tìlù tìfọn làwọn aráàlú Port Harcourt fi gbàlejò pọ́tébù ìdààmú àdúgbò pẹ̀lú bó ṣe yọ bọ́ńbọ́ sí wọn ní ìlú Port Harcourt lẹ́ni Habeeb Ọlálọmí ìdààmú àdúgbò tó jẹ́ pé ojoojúmọ́ ní ń wọ̀wé ìròyìn ló tún ti ṣe bọ́ńbọ́ lẹ́ni ó yọ sáwọn aráàlú Port Harcourt gìjà ni ẹni ń fọ́wọ́ yìí àbí ẹni pé bàbá rẹ̀ ní alówólódù bíi ìyèrè ọlọ́run ó ṣàánú wa oríṣiríṣi sìn àbẹ́ẹ̀rí bí ti ń náwó àbẹ́ẹ̀rí bí ti ń fọ́wó làlàlà ìdààmú àdúgbò ẹ̀rí ẹ̀rí ẹ̀rí ẹ̀rí ẹ̀rí ẹ̀rí ọlọ́run ó ṣàánú ó ní ṣòwò kan tí wọ́n ṣe ní Eclipse eh, Club ládùúgbò kan ní GRA ní Port Harcourt ibẹ̀ làwọn èèyàn ti ní kán wá wo Portable ṣàṣù o àbẹ́ẹ̀rí five hundred five for any ẹni ah, ó lè lè lè security òun náà tún mówó eh, sí ọ àbẹ́ẹ̀rí òun náà tún rèé orí títì rèé inú ó dọ̀pù hmm, làwọn èèyàn ti ń pé wo sàṣù yìí ọlọ́wọ́ sàánú wa ni eh, wọ́n ní ojú tó bá ń pawó ọmọ ìwọ eh, títì ni àwọn èèyàn ti dáhùn sàṣù rèé um eh, ọ̀rọ̀ bá yọrí jáde ní fọ́nwó làlàlàlà ọlọ́run ó ṣàánú. um eh, ṣóò tí ó lọ yìí um àwọn èèyàn san thirty thousand fifty thousand láti wá wo ṣàṣù ní tó bá fẹ́ kọ ẹsẹ mọ̀ pé àwọn èèyàn àwọn ọ̀dọ́ wọn fẹ́ràn entertainment pọ̀ ọlọ́run ó ṣàánú wa ni ẹ ẹ lè mọ wo àwọn fọ́nrán yòókù ẹ ní ẹ orí YouTube wa ní Yorùbá Report ẹ ọ bá ṣe YouTube náà lẹ ti ń wò wá akínyìn kú oríire ẹ Yorùbá Report náà níbi tá a ti máa ń gbé oríṣiríṣi ìròyìn jáde léde Yorùbá ẹ ẹ nǹkan tí bá ń lọ káàkiri àgbáyé àti lórílẹ̀ Nàìjíríà ẹ ǹlẹ́ o. don't do. come on, Don't do. Don't do. Don't do. Don't do. Don't do. get money never yana Port Harcourt ara máa payá ò lówó lọ́wọ́ if no get money lọ ṣògbówó before you fall in love. Uh, Visa visa. Yana PH. Yana Port Harcourt. Yana Port Harcourt. No come on in here. Ure. Ure susu. Zazu, you na butter, I go butter cut. If you don't get money, don't come. Oh. Eh, if you don't get money, don't come. Hey, oh. eh, eh. if you don't get money, don't come. if oh. you don't come. Don't come, don't come. Yàyín na bọ́tà ọ̀ṣà ti rí. Ẹ̀yàn yín na bọ́tà. Àkóyè Port boys ṣe fara o. But I got boys dey para o you no get money near us see But I got boys dey para them dey para. Are you doing okay? If you feeling okay, low, jàkín look you. o. Oya move, oya move, I Akore space, you don I am. but I Port but I Harcourt boys dey para. get money fall in love later get money first fall in love later. junction ó gbé mi débẹ̀ ìyàwó superstar. ní kí n máa dùn yàrá ìnà pọ́tà Hello, my labor. How ah, you doing? Are ah, you feeling okay? If you feeling okay. mọ̀ pé sójà lọ́kọ́ nìkan if you wa ẹ̀yin ẹ̀ fòwúrẹ̀ máa dúgbò wa ó kó nígbà mú oko ẹ̀hún náà lẹ ti gbọ́ ọ̀hún ẹ lẹ́ ẹ kú ìwòran wa ẹ máa fọ́lọ̀ wa ní ìkànnì wa Yorùbá Reportu ẹ ṣeun púpọ̀ púpọ̀ ẹ lẹ́ o. ẹ̀dílé sẹ́